تمزق بعبد الله واتبع لهداه ولا تك بدعيا لعلك تفلح ودن بكتاب الله وسنن التي هتت عن رسول الله تنجو وتربه وقل غير مخلوق كلام مليكنا بذلك دعنا لعتك يا وحفصه بذلك دان الأتكياء وأفصه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا ثم الصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله وعلى آله وصحابه ومن تبع بدعوته إلى يوم القيامة أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقول الله سبحانه وتعالى àlékún ìkẹ́ ọlọ́run fún ànábì sallallahu alayhi wa alihi wa sallam àwọn ará ilé àwọn sọ̀hábà àti gbogbo ẹni yóò tó bá rìn lórí pa ìlànà ànábì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ ògbéǹde al-qiyama àtúndúpẹ́ fọlọ́run ọba tó ṣe é nírọ̀rùn láti túmọ̀ pàdé ní òwúrọ̀ tèní eléyìí tí ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù karùn-ún tí jíra ànábì sallallahu alayhi wa tó di ẹgbẹ̀rún kan ọdún ọgọ́rùn-ún mẹ́rin ó lé ogójì ọdún ní gẹ́rẹ́gẹ́ abẹ́lọ́ nínú àánú rẹ̀ ọba tó sọ di àkókò yìí mímọ̀ ṣe wa kọ́ kò sì ṣe pé àwọn tó ti lọ nínú wa tí wọ́n ti kú yẹn kì í ṣe pé wọ́n mọ̀ sí kì í ṣe pé wọ́n rẹwà jù wá lọ kódà kì í ṣe pé wọ́n mẹ̀sìn ṣe jù wá lọ láàkín àkókò tọ́lọ́wọ́n bá àlékè ọlá ní àwọn ó ilẹ̀ òun ló tó kọ́lọ́run jákòókò ẹnìkọ̀ọ̀kan wa náà kó tó sí àsìkò tí ọ̀yọ́ ní sí wa ọlá tóbi àìníkù ọlọ́run kí a tó mọ lọ nínú ọ̀rọ̀ gẹ́gẹ́ bí àkòrí ọ̀rọ̀ wa tí a ń bábọ̀ láti ọjọ́ ìjẹjọ eh, nípa nidaatir rahman min suratil hujurat káwá tó wọnú ọ̀rọ̀ yìí torí pé ẹ̀sìn ọlọ́run ló lẹ́sìn ó sì fi rán ànábì sallallahu alaihi wasallam sí gbogbo àgbáńláyé láti pé kó wá mú wa kúrò nínú òkùnkùn ẹbọ lọ sínú ìmọ́lẹ̀ tọmọ panagana tó ṣe ìmọ́lẹ̀ islam torí ohun tọ́lọ́wọ́n bá àlékè ọlá wa fi dágbo ẹlẹ́ ayé pátápátá eléyìí èsì ohun tọ́lọ́ títí ń bẹnu súrátù zariyat níbi tí ọlọ́wọ́n bá àlékè ọlá ti sọ pé a'udhu billahi minash shaitani rajim wa ma khalaqtu lil jinna wal insa illa liya'budun ọlọ́run ní dídá tí mo dá ẹ̀yin èèyàn àti àlìjẹ̀nú ìǹdá yín fún kankan ju pé kẹ́ ẹ mọ wá sinmi lọ fún díẹ̀ yìí èèyàn mọ̀ jẹ́ ọ̀rọ̀ ráńpẹ́ nípa pé torí ànábì kọ́ lọ́wọ́n bá àlékè ọlá ṣe dá ayé ọlọ́run ti sọ̀dí ohun tóun fi dá ayé ṣùgbọ́n ànábì lọ́rùn rẹ ti gbogbo àgbáńlá ayé kọ́lọ́wọ́n bá àlékè ọlá kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa. nida'ati rahman min suratil hujurat òun ni ọ̀rọ̀ tí àwọn olùbánisọ̀rọ̀ wa ó tún mọ tẹ̀síwájú lórí tí ó jẹ́ bí kejì wọ́n wá sọ̀rọ̀ fún wa nípa ọ̀rọ̀ nípa ikú Thabit ibn Qais eléyìí tí a ṣàlàyé pé àyàtà kàsẹ́yìn ó sọ̀kalẹ̀ nítorí ẹ̀ abala bíbá yìí la fẹ́ kí olùbánisọ̀rọ̀ wa kí wọ́n gbà wọlé kọ́lọ́mọba àlekọ́lá kọ́ba ní gáìdì yín ohun tọ́lọ́hún ò sọ tí ànábì àti àwa tí à ń bọ̀ àti àwa tí à ń sọ ní ọ̀la tó bẹ̀rẹ̀ ní kú ọlọ́mọba àlekọ́lá bisimilá. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah wa ala wa asahabihi wasalam. أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن أقوى تدفع الله سبحانه وتعالى ìtọ̀rọ̀kí àti gẹ̀fọ́ anabi sallallahu alayhi wa sallam ẹni tó jẹ́ ọ̀gá wa nínú payọ̀ ọlọ́run bákan náà nínú tẹ̀láṣẹ ọlọ́run bákan náà nínú dídá sí ẹbí ẹni sí ara ẹni àti sáwọn èèyàn lápapọ̀ tọ́lọ́run bá fi gbé kalẹ̀ fún wa pé kọ́mọ jẹ́ àwòkọ́ṣe wà níṣe rẹ̀ bọ́lá ti sọ fún un náà pé kọ́ ọmọ ọkọ́ ṣe manhaji àwọn tí wọ́n ti ṣáájú náà wà níbi ọlọ́run látàrí báyìí a kí gbogbo àwọn olùkún ètò lọ́wọ́ olùpè lọ́tún pè lósì ẹni tí ń ṣàdúrà láwọn tí wọ́n lẹ́sìn sí tí ìsìnkú wọn fẹ́ fi nǹkan míì kún ẹ̀sìn Allah subhanahu wa ta'ala lágbàní lọ́mọdé so gbogbo àwọn tó jẹ́ pé báyà ọlọ́run pé kí wọ́n mọ iyẹsẹ̀ náà ọlọ́run mọ́sàbà dẹ́nì kọ̀ọ̀kan padà torí kò sóhun tẹ́nìkẹ́ fẹ́ fi sísọnù ẹnìkan sí kọ́lọ́njọ gbowó sórí rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá ní mọ́ fi ẹ̀dá mọ́nà ìdáyà irshad ó wà lọ́wọ́ ẹ̀dá ṣùgbọ́n ti tawfiq yẹn ó ṣe kóńgẹ́ kó gbọ́ kó sì ṣe làákà ìṣe kó tẹ̀lé kò sí lọ́wọ́ ẹ̀ nìkan bí ọjọ́ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala. naam a rí i pé àwa lágbọ́nrin àwọn òpèpè allah subhanahu wa ta'ala tí wọ́n pe gbogbo olùgbàgbọ́ òdodo nínú suratul hujurat a ti ṣàlàyé fún wa nípa sóra yìí kódà àwọn asbabun nusul àwọn ọ̀dí tí àwọn àyà ìfisọ̀kalẹ̀ àwọn òpèpè yìí nínú sóra yìí wọ́n jẹ́ bíi mẹ́fà àwa pa alákọ̀ọ́kọ́ àti kejì àpapọ̀ lórí àwọn ọ̀rọ̀ tí a sọ fún wa lọ́jọ́ ìjẹjọ́ tá a fi mẹ́nu bà àwọn tó fi sọ̀kalẹ̀ ká lè mọ̀ pàtàkì báwọn tó ṣáájú ṣe bùkátà alukur'an kódà wọn a mọ retí pé káwọn ọgbọ́túnmọ́ rẹ̀ lọ́dọ̀ ànẹ́bì kì ti pé wọ́n kẹfọ́ pọlọ wọn tú tán mú nǹkan jáde ńbẹ̀ torí ìṣe bẹ́ẹ̀ ń ti ọpọlọ rẹ̀ ṣáájú ń tira rẹ̀ ọpọlọ rẹ̀ ṣáájú ọlọ́run inú tí wọn kó bá ní láyé àti ní alkiyama ni níbi àwọn àlàyé tá a ti mú wá fún wa lọ́jọ́ jẹjọ́ bákan náà pé ká mọ̀ mọ́ jágbe bá nẹ́bí sọ̀rọ̀ ká mọ́ gbóhùn wa sókè borí ohun rẹ̀ òun náà ní kéèyàn ó gbé lànà kan lọ́wọ́ láwọn tó fọpọ́ lọ rẹ̀ tí ń fi ń tú kọ́ mọ́ agbe borí tànẹ́bí àbíkọ́ mọ́ fúngbà ti ṣe báyìí síwọ́ tànẹ́bí wa jẹ́gbẹ́ and secondly ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí náà lèyàn nídìí kéèyàn ó ṣe bá aṣọ kéèyàn ó wádìí sábà pé ẹni tó bá fẹ́ sọ ọ́ gan náà pé gbogbo ayé tó bá fẹ́ sọ pé gbogbo ayé ọ̀wọ́ ọ́ pé kò sẹ́sìn kankan àwọn ni ó tún máa yà wá fà kódà tí ó sì tu sẹ́wọ̀n káwọn tó wọn tẹ̀ sọ pọ́lọ́ ní gbogbo ẹ̀yìn tẹ́ kírun ẹ̀ wọ̀ ní àwọn oníwọ̀n kẹsàn pọ́lọ́ ní fàwọ́ ìlú lil musallin tó jẹ́ pọ̀ tó bá jẹ́ mùsùlùmí tó lẹ́sìn sí ó lè mọ̀ bí tí ọ̀ lọ. kódà ìnáyà àwọn tó ṣáájú nípa alukur'an torí pé alukur'an ò bá jókòó bóyá ní kíkà bóyá ní túmọ̀ àwọn wàhálà tí ó máa ṣẹlẹ̀ òun náà ni pé àwọn yóò máa fọpọlọ wọn wọn máa fi gbé ẹ̀sìn kalẹ̀ fáwọn èèyàn àwọn tó wá ṣáájú náà àwọn sọ̀hábà ara ìkàkùn ìpàtàkì ìbàbàràlẹ́mìí wọn alukur'an nírú ń tó ṣẹlẹ̀ sí Thabit bun Qais Thabit bun Qais yẹn àrọ́mọdọ́mọ Imru Qais ni kódà àwọn ọmọkùnrin ní khatibul islam aw khatibul rasul a ti gbọ́ níjẹjọ tá a sọ fún wa pé nígbà tá a yà sọ kalẹ̀ pé ẹ mọ́ gbóhùn yín ṣáájú tànẹ́bì sallallahu alayhi wa olóhùn rárá sí lóhùn nígbà wọn ti ẹ̀kọ́ yẹn ní khatib kọ̀ wá jáde nílé pé ọlọ́mọ jẹ́ sẹ́ òun àfi wá ní ẹnìkan sọ pé kánibí ojú wọn ọlọ́bẹ̀ẹ́ wò tó wá ń sọ fún ẹnìyẹn pé à iṣẹ́ òun ti bàjẹ́ tó òun ní wọná báyìí tánibí wa sọ fún pé ìwọ yóò sí nínú àwọn tí ó wọná iná ọmọ àlìjẹ́nà lọ wà kódà ń bẹ lásàrò míì láwọn tààrà jù tá wò pé tọ̀ so òní sí kó kúkú sẹ́yìrì ni kíkọ́ ọbẹ̀ nù àwọn ṣùwádà iná àwọn tí ó kúkú tọ́lọ́ wọn bọ̀ ní bí ní tí ò ní sèṣirò láàfin tó bá jẹ gbèsè nìkan ọ̀rọ̀ pọ̀ lórí Thabit anhu àtàwọn míì náà báwọn afáwa wọn sì gbé wá fáwa Qurtubi wọn gbá àwọn àṣùbábù nùsùlù oríṣiríṣi ọ̀tá àti ní gbogbo ẹ̀ náà a rí i pé àwọn tọ́lá làáfíà tí gbogbo wọn torí pé a sọ fún wa pé ìsọ̀kalẹ̀ àwọn àyà ó lè nídìí tí ó pọ̀ tọ́lọ̀ wọn kẹ́ mú ọ̀pá ẹyọ kan ṣoṣo tí ó mú àyà ẹyọ kan ṣoṣo tí ọmọ fi dá ẹjọ́ àwọn tí ń ṣẹlẹ̀. ìwà bàbàrà alukur'an yìí tá a sọ yìí tá a ní ìtìmáàmù fún hifdhan a sọ àti níṣẹ́ waltizaman a sì lọ mọ gbogbo àtọ́ pé tá a bá ń lọ gan wọn mọ̀ rí pé quran làwọn eléyìí níṣẹ́ wọn lọ́rọ̀ wọn gẹ́gẹ́ bí ohun tá a ń bá bọ̀ fún wa. kọ́dọ̀ kẹ́nu àwọn onímọ̀ wọn ni ansalallahu alukur'an lil amal bi ọlọ́run bá sọ alukur'an kalẹ̀ kalẹ̀ máa fi ṣiṣẹ́ ni fatakhazan naasu tilawata o amalan àwọn yẹn wá sọ kíkà rẹ̀ lásán ti di iṣẹ́. lóbi jẹ́ kí tẹ́ bá dáhùn olú ayé kan kódà nírú kẹwàá ka kuraani tọkẹ mọ ka kuraani tọkẹ mọ tí wọn gbókù síbi pé tí wọn ta sọ lálẹ́ tí wọn mọ tí wọn mọ ka kuraani tí wọn gbowó lórí ẹ tí wọn jẹ pé kọntrati àwọn kẹwàá sọ ndíṣẹ iṣẹ́ rẹ̀ gẹn wọn ò fi ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni láwùjọ lè ní ọ̀pọ̀lọpọ̀ náà ha alukuraani ẹ ní ríṣẹ alukuraani lára wọn ọ̀pọ̀lọpọ̀ ń àwọn kọ àwọn ọmọlẹ alukuraani ẹ ní rí kuraani lára ẹni tó kọ yẹn àtàwọn ọmọ tí wọn kọ. lára sísọ yìí pẹ̀lú kálí mọ̀ pé àwọn tí wọ́n ń sọ lánàá àti àkọọ́lẹ̀ ni àtàhà kátó gbọ́sọ̀rọ̀ zabit bin qais nínú àwọn tọ́jú àwọn wálí ìlú masar ní asúrò àwọn malik ní so wọ́n pè ní abdulaziz bin marwan wọ́n kọ alukur'ani kan nígbà àti ẹ̀ débi pé wọ́n mójú tó kíkọ rẹ̀ àwọ̀ ni araka ni dọ́pùtì ni gbogbo tí ó débi pé ọwọ́ àna ẹ̀ sókè pé ẹni tó bá rí mistake ẹyọ kan ẹ̀kọ́ lọ́wọ́ ọba ní sọ alukur'ani lótúmọ̀ ọ̀pẹ́ tẹ́ ẹ bá rẹ́ nìkan tọkùnrin ka alukur'an àbí nkọyìn alukur'an tí wọn ń ṣe pátipàti àbí ń sọ pátipàti ń fi ohun tí ò sínú ẹ̀sìn wẹ̀sìn ẹ mọ̀ pé alukur'an yẹn gan ni ọ̀rá ìjókòó abẹ́ni tó lóun jẹ́ mùsùlùmí tí ń gbọ́ alukur'an lẹ́nu àwọn tí wọ́n mọ̀ tí wọ́n ń kọ́ tí ń kà tẹ̀ wá bá ìsìlámù lára rẹ̀ ẹ ti mọ̀ pé alukur'an ti pòfo lára rẹ̀ ó ṣe kí ni kò sí kur'an lára rẹ̀ ni. ọwọ́ ni ẹni tó bá rí àṣìṣe ẹyọ kan nínú alukur'an táwọn kọ yìí ó ti mọ̀ pé láti ibi kíkọ gẹ́ wọ́n ń sọ ló fi jẹ́ pé ní rẹ̀ kẹfọ́ alukur'an lọ́tọ̀ pé eléyìí ti gbà mistake báyìí ọwọ́ lẹ́ni tó bá rí àṣìṣe ẹyọ kan bẹ̀ òun dinar títà lè pé bá a thirty million naira torí fálùgbà ní ẹsẹ̀gbẹ́ ìsinsin ẹ arákùnrin kan lọ́lọ́run wá sí tàwọ́fíìkì fún tóun rí mi sí bọ́n ṣe gbìyànjú àlùkùránì ẹ̀ tó tó ní ọdún tó fi ń ṣe òun wá rí mi sí ìkẹyọ̀ kan bẹ̀ kálímọ̀ pé bí ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀rún èèyàn ẹ̀ka kò ṣe ìwọ̀n nìkan ni ó wò báwọn yẹn bá sọ̀tọ́ kú sọ lọ tí wọ́n pọ̀ràn ẹ̀yìn báwọn èèyàn ò rí nǹkan kan nígbà kan ẹnìkan lè rí bẹ́ẹ̀ sì ni kò túmọ̀ pé àwọn ẹlòmíì ò ní tì í ráwọn àṣìṣe nìṣáájú wọ́n lè mọ̀ rí. ṣùgbọ́n tẹ́sán wọn ọlọ́bẹ̀ pé láti ṣètò rẹ lómi lè wà ṣiṣẹ́ mi kó wò ó pé ọ̀sọ́ tún lélẹ̀ yìí káti ẹ̀ wá ṣe pé àwọn àṣìṣe mi ń bẹ tí ọ̀jẹ́ pẹ́ nìkan lọ́kọ́kọ́ ṣáájú rí tẹ́pọ̀ àwọn yẹn ti rí ti pẹ́ ṣùgbọ́n sẹ́yìn mọ̀ pé aláàárẹ̀ olójú aláàárẹ̀ tí mo fẹ́ràn ẹni tí ó tọ́jú ẹ̀ kò ní fẹ́ràn oògùn kò sì ní fẹ́ràn ẹni tí ó ṣe kìnnì ẹni tí ó tọ́jú rẹ̀ kódà ẹlòmínà ẹ̀mọ́ bẹ tí ó kó òun fẹ́ jẹ́ olùtọ́jú aláàárẹ̀ àbólùsàtúnṣe tí parí òníkà ẹni yìí tí ọba jẹ́ kó bá sẹ̀yìn lánàá bẹ́ẹ̀ tàbí tó bẹ̀ kọ́kẹ́ bọ́ta kọ́dà tó bá sọ ó lè mọ́ détí gbọ́ ọba ṣùgbọ́n àwọn tí wọ́n ń fàtúnṣe tó sì wò ó pé àyè parí iṣẹ́ ká kọ́kọ́ sí ààyè ń bẹ̀ ọwa ni ẹ̀ńtọ́ bá rí àbújẹkù ń bẹ̀ nǹkan báyìí lòun ò fún arákùnrin ọwa rí kẹ́ńbẹ̀ tí wọ́n kọ nẹ́jì ata nẹ́jì ata náàjàtà bí ká sọ pé agbo ẹran gẹ́gẹ́ bí àwọn àgùntàn gẹ́gẹ́ bí sóra yẹn àyà yẹn wà nù suratul suratul sọ́ọ̀d àyà twenty three nígbà tí àwọn tọ́lọ̀ wá ìdájọ́ tí wọ́n ṣe ihtikam lọ́sọ́dọ̀ ànábì wa Daud alayhi salam ní kúṣẹ́ àwọn ìtàn nígbà míì àbáwọn ahadith tọ́jà àwọn àdìsí rọ sẹ́mọ̀ pé àwọn tí wọ́n purọ́ mọ̀ níbi ọlọ́run tí àwọn yẹn sì ń kà á nírú àwọn tí wọ́n ń parọ́ fáwùjọ yìí náà tọ́jẹ́ pé wọn ò sì ní ṣe tẹ̀m̀bí wọn ò sì mọ̀ pé rọ́nà ni àwọn tó kéré sáwọn ànẹ́bí ọlọ́run kò ní sábúrú tí wọ́n bá ń purọ́ mọ̀ torí pé irọ́ ti gbókùn lára ẹlòmíì. sàkúlẹ̀ fi wọ́n rẹ́ lómi yóò pé ànẹ́bí Dawud ọgbàyàwó arúwàyá ọmọlẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn ọ̀tìn àgbákò mi náà ló fi jẹ́ pé ìtìn àgbákò wọ́n ti pamọ́ ọlọ́run fàfàrí kọ́ńkà dábùtún fàfàrí kọ́ tẹ́kítù lóòrùn bẹ́ẹ̀ náà lẹ́ni tó bá jẹ́ ni ọlọ́run ẹni yìí wá rí kẹ́lìmọ̀ yẹn pé nẹ́jà àlẹ́ kọ síbẹ̀ ná ájà ni bí tọ́lọ́run sọ fún wa pé ẹni yẹn gbà tí ń rojọ́ ó ní inna hadha akhi lahu tis'un wa tis'una nahjatan wa liya nahjatun wahida àwọn wà lọ fi kẹ́lìmọ̀ nẹ́jà sí sọlú fi pé wọ́n tọ́ sọ ẹ̀sìn rẹ o nídìí láti sin ọpọlọ rẹ lẹ̀ kọ́ra tó bá gbọ́gbọ́kúgbọ́ ọmọ bó ṣe gbọ́n kó mẹ́ torí pé àwọn tí ó dàrú wọn ṣiṣẹ́ ọ̀rẹ́ pé ṣèyítọ́ ni kódà ń jẹ́ ọlọ́run tí lóun kọ́ ọba ìlú ti sọ pé òun ó sì mọ̀ sin àwọn èèyàn lọ́nà tí wọn ò ní rọ́nà rẹ̀ tọ̀ ṣe ọlọ́run sọ fún wa pé àmọ́ àwọn ṣàyà nílẹ̀ hins àmọ́ àwọn tọ́jẹ́ ti àlìjànú so á padà débi àwọn ọ̀rọ̀ lórí àwọn kankan míì. náà nípa ọ̀rọ̀ fábìtì bùnú káyìs nínú àwọn ọmọ rẹ̀ kódà àfa alihaisami ó yàtọ̀ sí alihaitami alihaisami àwọn ni wọ́n kọ majmau sawahid kódà gbàtà àwọn fẹ́ mú ọ̀rọ̀ yìí wá nípa ohun tó ṣẹlẹ̀ ń gbà kú rẹ̀ àwọn ní ọmọ rẹ̀ tó sọ yẹn bí táwọn àfa yẹn táwọn ọmọ wá ìdí hadith kí wọ́n tó kà á ọ̀sọ́ yẹn ẹtí bá ti ń parọ́ mọ́ Allah subhanahu wa ta'ala tí ò ní parọ́ mọ́ lọ àbí tí ò ní parọ́ mọ́ ànábì ẹtí bá parọ́ mọ́ ànábì tí ò ní parọ́ kó àwọn tó kéré lẹ́yìn ànábì. àfààní yẹn ni ah, àwọn ọmọ ọkọ ọmọ yẹn ṣùgbọ́n nínú báhàfù Zainab kódà ti ń bẹ nínú àwọn tó ṣe bẹ́ẹ̀ àpẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam báwọn afáà mi ṣe gbé wábẹ́ afáwà ibn Abdul Barr afáwà nínú àwọn tíra ọmọ sábìt bùn kẹ́yìsì lọ́sọ fáwọn pé ńgbà tọ́lọ́run sọ àyà yẹn kalẹ̀ ọ̀sọ̀ gbó àwọn tá a ti sọ sẹ́yìn yẹn. bákan náà wọ́n wá ní nígbà tí sábìt tánàbí sọ pé ọmọ àlìjẹ́nà ni torí bí tá a ti lọ́mọ̀ ní pé kèé ti pa níbi iṣẹ́ lọ sí àyẹ̀wò kan ńtọ́lọ́run bá sọ fún un ní nǹkan tó pamọ́ nìkan là níbi iṣẹ́ kínni lọ́mọ̀ torí pé àníbi sọ pé tọ́wọ́ ẹ̀kọ́ bá mọ mi kódà ìnira ni kìnìún yẹn ń ti mọ̀ pé eléyìí àní lọ eléyìí á lọ. ọwọ́ ni ní àsìkò tí ẹni tí ànábì sọ pé nínú ọmọ ni ọ̀jẹ̀ sẹ́n pé sẹ́ ọmọ ni ó sì mọ̀ sí. ní ogun yamama ọjọ́ tó ń pè ní yamama òun nínú àwọn ogun ogun rídà tí Abubakar Siddiq tí wọ́n bá àwọn tó ja ọ̀kan ṣáájú lẹ́yìn rẹ̀ ní ti Muzailimatu al-Kadhab Muzailimatu al-Kadhab nínú àwọn tó pera wọn lánàbì lánàbì ọlọ́run kódà òun sọ pé ànàbì sí àwọn nínú ìjà ànàbì rẹ̀ pé áàfù bẹ́ẹ̀ lómìnira ìṣòro pé tó ń pè ní wàlíì ọlọ́run bíi pé búrẹ́dì pé mo fún ọ láàbọ̀ pé jẹ́ ń sọ́ di wàlíì ìyanu kí n tútọ́ sí ọ lẹ́nu. ohun tóun fi parọ́ ti pé ànàbì ló ṣí àwọn nínú ìjà ànàbì rẹ̀ àwọn sàhábà sì gbógun tì í wọ́n bá a jagun débi pé ní ọjọ́ yẹn tọ́jọ́ ga tọ́sáájú ogun náà òun náà ni wọ́n pè ní Khalid bunul Walid nígbà wọ́n pàdé sábìtì ń bẹ láàrin wọn wọ́n jagun lọ jagun lọ àkàn náà àwọn tó anes wa ni àwọn aṣọ wa pè sábìtì pé ah ogun yìí bí ṣe ń lọ yìí kò yá àwọn ogun ń lọ ṣùgbọ́n kí ni yọ kò tí ì sẹ́nu rè oní sábìt bùnú kẹ́s ọba ni báwo lẹ́sẹ̀ ń ṣe báyìí báyìí káwọn àmọ́ jagun láyé ànẹ́bí sallallahu alaihi wasallam pé atúnlákin jù báyìí lọ torí pé mẹ́rin àwọn tó jagun Uhud ó sọ pé experience ẹ pé táwọn akọ́ alásìkò alásìkò ló fi jẹ́ kí gbogbo ohun téèyàn ó mú wa gbogbo ọ̀rọ̀ téèyàn ọba àhùn jọ ṣe àwọn sọ̀hábà wọn ò gbọ́ àyà yẹn yé àbí sáwọn sọ̀hábà wọn ò gbọ́ àdìsí yẹn yé ìṣàtọ́sà sí sábẹ́ ẹgbẹ́ wọn pẹ̀lú ànẹ́bì wọn ò gbọ́ yé àwọn ọmọkúnlẹ̀ ànẹ́bí àbí tí mo fi ní mo bọ́ ti bá ànẹ́bí lò sallallahu alayhi wa sallam tẹ́pẹ́ àwọn kankan ń bẹ tó jẹ́ pé ẹ mọ̀ bẹ́ẹ̀ lọ́hùn kí ọlọ́run kó fún wa ní kágbàgbọ́ yí ẹ̀sìn rẹ̀ kó sì mọ̀ jẹ́ àsìnà ọlọ́run kó ṣe wá nínú àwọn tó jẹ́ pé kí ni ajẹ́ mafatihul khair wa maghaliqul sharr nínú àwọn tí wọn mọ sílẹ̀kùn orí ta níjẹ nínú àwọn tí wọn mọ tí ó sì mọ tilẹ̀kùn aburú ta níjẹ nínú àwọn tí wọn mọ sílẹ̀kùn ọba ní káwọn gbẹ́ kòró wọ́n gbẹ́ kòró òun kó sínú rẹ̀ ó tún mọ̀ pé táwọn ọmọ ogun wọn sílẹ̀ pé kẹsẹ̀ ó lè wálẹ̀ tí wọ́n gbẹ́ kòró tí wọ́n dọ̀bálẹ̀ sínú rẹ̀ tẹ́sẹ̀ wọn ó tọ́ pé ìbọn tí wọ́n bá gbé lọ́wọ́ gan bí bá ń ṣèkì wọn wọn ò ní mọ yọ̀ lọ ẹsẹ̀ wọn ò rìnlẹ̀ ọgbẹ́ kòró ó kó sínú ẹ̀ ọsọ fẹ́ni kejì náà òun náà ṣe bẹ́ẹ̀ wọ́n jọ dún bẹ́ẹ̀ nígbà wà nínú òhò yìí aṣọ ogun tó sì ní jẹ́ aṣọ ogun kẹtọ́ lágbára kì í ṣe pé tàn láti láfẹ́ ẹ̀kọ́ ti ń bẹ́ńbẹ́ torí pé àwọn ọ̀sẹ̀lẹ̀ ká tó lè kẹnubọ níhun tí ń jẹ́ báyà ìtàn àbí sẹ́lẹ̀ láti fi mú ìdájọ́ jáde àti ní àwọn òpìlẹ̀ tá a mọ̀ ọ́ lé lórí inú Islam báyìí ṣẹlẹ̀ báyìí ṣẹlẹ̀ ó túmọ̀ pé ìsíkọ́ọ̀tù báyìí èèyàn ó ṣiṣẹ́ tí ó kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ẹnì yìí aṣọ ogun rẹ̀ ẹnìkan wá kọjá náà àwọn mùsùlùmí ọbọ̀sọ ogun yẹn lára rẹ̀ nígbà tó bọ́sọ ogun yẹn lára rẹ̀ ó mú aṣọ ogun yẹn lọ a ní sọpọ́ jalè torí pé wọn sọ síbẹ̀ kọ́ jalè ṣùgbọ́n pé ogun sì ń lọ wọ́n sì wà ní àwọn pọ́ǹtì tí wọ́n pín ẹnìkọ̀ọ̀kan sí láwọn kìíní wọn ẹnìkan wá sùn nù àwọn tí wọ́n jọ lọ sí ogun yẹn ọwárí sábìt bọ̀nù lójú oorun rẹ̀ sàpé kéèsì yẹn ṣe pé báyà pé ẹni tó ti kú àyè lálàrí kọ́ o la fi sọ fún wa pé kí ni tí ó sọ fún wọn sàtìníhùn tá a fi chẹ́ẹ̀kì rẹ̀ lẹ̀ àbáni. fábit bùnú kẹ́sì wa ń sọ fún ẹni tó rí i lójú oorun yẹn tọ́lá lárí pé ì ń sọ àsọ́ọ́lẹ̀ fún ọ sẹ́yìn pé àsọ́ọ́lẹ̀ sì ń bẹ nínú tẹ́lẹ̀ ká sọ tẹ́lẹ̀ ní ti bẹ́ẹ̀ náà Al-Qur'an kódà tọ́lọ̀ ń sọ fún wa kódà tí ọba ti jẹ́ pé ó kú tọ́ba sàsọ́ọ́lẹ̀ dáadáa ni ẹ tẹ̀lé tọ́ba sàsọ́ọ́lẹ̀ burúkú ẹ mọ́ ṣe kí ni ẹ mọ́ tẹ̀lé in kana khayral wasiyya lil tó tún mọ̀ pé kásà sọ́ọ́lẹ̀ pé báyìí bóyá dúkìá mi ó ti níye ta lè pín kalẹ̀ ta lè sọ fún yẹn pé ẹ fi sẹ́gun nínú dúkìá mi báyìí ẹsẹ̀ báyìí tí n tọ́ sọ̀rọ̀ bá ti báṣẹ̀ rí àwọn tí ọ̀bófin ti ń bẹ́ ńlẹ̀ mu àti nínú táàfin wọn àní tẹ̀lé ó tún mọ̀ pé ohun tí ń sọ fún lójú oorun inú nǹkẹ́ ti ń bẹ́ nu ìsìláàmù tẹ́lẹ̀ ṣùgbọ́n ṣé bẹ́ẹ̀ náà lọ́jọ́ pé tíyẹn bá ti rí agbóhun náà tó bá ti rí tó bá fi ọ̀sà sọ́ọ̀lẹ̀ fún mi ṣé bẹ́ẹ̀ ni amúnú àwọn ẹ̀sà tọ́lọ́hún sá sábìtì kọ́yìs náà lélẹ́yìí kódà wọn sọ fẹ́ nìyẹn ń jọ́ ní pé ohun tó rí torí pé ń túmọ̀ pé ẹ̀kọ́ ti ń bẹ lára ẹni tó rí àtẹni tí ń bá sọ̀rọ̀ pé wò ó pé ohun tó rí o ó ní ọ̀dọ́wọ́ rẹ̀ àǹtẹ̀kùlà àdá holmum fàtòdì a alálásán aládẹ̀ndẹ́n ó ti aládò èṣù lélẹ́yìí tọ́ fi àsọ́ọ̀lẹ̀ mìíràn rè ẹ̀kọ́ ti ń bẹ́nu eléyìí afáwà ibn inú wọ́n ní túmọ̀ pé kálmà àrùhùyà àti wàlhùl wọ́n ní a lè lo méjèèjì fún àlá ní ohun tí èèyàn bá rí lójú oorun ṣùgbọ́n ohun tá a bá rí tọ́jẹ̀ nǹkan olóore wọn a mọ olórúhùyà fún pàápàá àjò tó bá jẹ́ látọ̀dọ̀ ọlọ́run bá ti gbádìí sí tó ń tọ́ka ilé yìí ṣùgbọ́n èyí bá lọ jẹ́ pé ohun tá a rí ńlọ ń jẹ́ aburú wọn mọ̀ pé léèyàn ní alhùl bákan náà inú àṣehàhù lè jawhari anihaya fi gharib al-hadith wal athar àtàwọn bòmí bẹ́ẹ̀. ní àfàwà hafiz ibn hajar al-asqalani rahimahullahu rahmatan wasi'a inú fatih al-bari wọn ìdílé kejìlá ojú ewé three sixty nine. wọ́n ṣàlàyé pé ń tọ́ hàn nínú àdísì ànábìtá níbi sọ pé àròhùyà min Allah wàlhulmu mina shaitan eléyìí ń ṣe tẹfọrí kula àní méjèèjì sàkó ń bẹ nínú àwọn ìsìlẹ̀hàtì ìsàjítàmà á ìfitárakọ wẹ́sàfitárakọ ìsìtàmà á láwọn gbólóhùn tó pé tí wọ́n bá lò wọ́n papọ̀ á tu wọn lọ́tọ̀ọ̀tọ̀ tá a yẹn ju wọn ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n bá papọ̀ tó wọ́n bá wà lọ́tọ̀ọ̀tọ̀ á pa wọn pọ̀ pé ìtumọ̀ yìí ìtumọ̀ yìí náà ni ṣùgbọ́n gbàmí bẹ̀rẹ̀ pé áàfin nǹkan mi dé pé tí máa ń tú báyìí nǹkan mi báyìí lé eléyìí fáǹfààní àwọn àtàjọ ọmọ akẹ́kọ̀ọ́ ntọ́rọ́ ọmọ kí wà ní ọlọ́nkóso wa lónìí mímọ́. wọ́n wá ní èyí tó ń bá fi tì sọ́dọ̀ ọlọ́run àní ìpele yẹn ní hólmù èyí tó bá yẹ pé látọ̀dọ̀ ṣe ìtọ́ ǹdẹ́kọ̀ àwọn tó gbé wá eléyìí láàmú ọkùnrin bẹ́ẹ̀ wọ́n ní wàhúwà tasarrufu shar'iyyu wọ́n ní eléyìí inú òfin technicality inú technical terms ti òfin ẹ̀sìn lélẹ́yìí iná ẹ̀lẹ́ nìyẹn fi ń sọ fún un pé sábìtì ń sọ fún ẹnìyẹn pé má wò ó pé àlá lásán pé túmọ̀ pé tó jẹ́ pé sùn ní fọpọlọ rẹ ṣe rí àbí sọ lélẹ́yìí o wọ́n sọ fún un pé wọ́n pa mí lánàá nígbà tí wọ́n ti pa mí níbi tí mo kú sí ẹnìkan kọjá lára mi mùsùlùmí ọbọ̀ sọ ogun mi aṣọ mi ń bẹ lọ́dọ̀ rẹ̀ kódà mi báyìí ló so ẹṣin rẹ̀ sí okùn báyìí lè so so pọ̀ mọ́ nǹkan báyìí torí àsìkò wa kódà ó gbé nǹkan kan sórí nǹkan báyìí sọ fún Khalid ọmọ Walid tọ́jẹ́ pé òun ni olórí ogun yẹn sọ fún un pé kó wá aṣọ mi yẹn tó bá wá dèlù Medina kó lọ bá khalifa anabi sọ̀rọ̀ alifatu rasulillah sallallahu alayhi wa sallam kí ló fà á tí wọn ò fi lo khalifa mọ́ fún Umar tó kọ́ mọ́ bàá di wàhálà pé khalifatu khalifatu rasulillah ẹ̀wọ̀n pé látòrí Umar ni amirul muminin aláṣẹ muminin torí pé kinní yẹn ọmọ ọgùn káwọ ẹ̀kọ́ títí ń bọ̀ wá pé Abubakar ń jẹ́ khalifatu rasul Umaru tọ́ba tó kọ́ wọn ní pẹ́tọ̀ tọ́ba ní khalifatu yọ wọn yẹ khalifatu khalifatu rasul àrólé àrólé ká nkẹ́dá mọ̀ torí pé tàbá da wọn lórí ti Umaru tọ́ba tún di pẹ́lú mi náà tún di onótún di khalifatu khalifatu khalifatu so eléyìí nínú àwọn ẹ̀kọ́ táwa tá a jẹ́ mọ́ kíw tá a kọ iná ìlélẹ yìí ọwọ ni kọsọfà Abubakar Siddiq pé òun ní gbèsè lọ́rùn ìtumọ̀ pé ọlọ́run ò fẹ́ dà á láàmú lálùkìyàmà tó pa níbi sọ ma pé ọlọ́run ò forí gbogbo nǹkan jìn àwọn tó bá kú sógun ẹ̀sìn sáwọn pé ara sísọ alukurahani pé ká má gbàwájú ọlọ́run pẹ̀sọ́ ara rẹ̀ pé láyé náà kì í ṣe tí pa òfin alukurahani lójú ó sọ pé àásà sọ́lẹ̀ abájẹ́ gbèsè ọlọ́run wá fẹ́ sèfù ẹ̀ náà torí pé gbogbo nǹkan lọ́nà òfòrí ẹ̀jẹ̀ tó kú sógun ẹ̀sìn lẹ́yìn kíni lẹ́yìn gbèsè gẹ́gẹ́ bá wọn parí sọ́sẹ́yìn fún wa òun jẹ gbèsè báyìí òun jẹ gbèsè báyìí nbí báyìí bákan náà òun ní àwọn tó jẹ́ rútí nbẹ lọ́dọ̀ òun táníyẹn sì ń bẹ lánàá òun fẹ́ sọ wọn dọmọ látàrí òun sọ wọn dọmọ kó sọ fún wọn pé kó tú wọn lẹ̀ ẹnì yìí lọ́ba Khalid ó sọ fún wọn wá sọ wọn rí òun ní lọ́ba Abubakar òun ní fa anjaza wasiyatahu wasiyatahu fanjis wasiyatahu àsọ̀ọ́lẹ̀ yẹn wọ́n wá tẹ̀lé kódà gbogbo àwọn àfa tó gbọ́rọ̀ yẹn wá bẹ́ẹ̀ inú al-Isti'ab ni afáwà Tabarani Mu'jamul Kabir Ibn Asim tó al-Ahad wal-Mathani al-Haythami so gbogbo wọn al-Hakim tí wọ́n gbé wá wọ́n sọ pé ṣùgbọ́n àwọn ọmọ ẹnìkan mọ́ lẹ́yìn rẹ̀ tó jẹ́ pé yóò wá sàsọ́ọ́lẹ̀ lẹ́yìn ikú rẹ̀ láti aṣọ àwọn akẹ́tọ́ wọn pé á tẹ̀lé pé òun ní ẹni àkọ́kọ́ àwọn òṣìfẹ́ mẹ́lòmíì lẹ́yìn rẹ̀ àwọn tí ọmọ wa wà mẹ́rin pé à ṣé bẹ́yàn ló ti wá tó mú nǹkan kan wáyìí tó ìjẹ́pá láyé tẹ̀yìn sí fún wa níhun tó hàn sẹ́yìn táwa sì gbára lé tá a sì ní yé mọ sọ òun náà ni pé à ṣé bí ẹni ebókù ọ̀run wọn rí lọ́sọ̀ nǹkan kan yìí ẹnìkẹ́ni wa ló ń ra tó ti kú a rí pé kíní kan bẹ tí wọ́n ń pè ní alkiyas òun náà ni rọ́dùl fàrẹ̀ ilẹ̀ asli bi'illati tajma'uha fil hukmi ká dá atọ́tọ́ padà síbi ìpìlẹ̀ torí nǹkan kan tó so wọ́n pọ̀ níbi ìdájọ́ káfí nǹkan wọn ra wọn pé eléyìí jọ yìí eléyìí jọ yìí ó sì lórígun mẹ́rin orígun àkọ́kọ́ ni alhaslu lẹ́yìn aslu ari arfaru ari ìpìlẹ̀ ari atọ́tọ́ ari hukumul hasli ìdájọ́ ìpìlẹ̀ kí ni ìdájọ́ ìpìlẹ̀ tá a fẹ́ fi nǹkan wé àlẹ́ẹ̀là kí ló so wọn papọ̀ pé eléyìí fi jọ yìí. alákọ̀ọ́kọ́ mẹ́rin pé gbóhùn tẹ́ni ló ń rí ní sìn gẹ́gẹ́ bá a sọ fún wa pé tójú oorun kódà kọjá nẹ́bí sallallahu alayhi wa sallam titun kan ò ní jẹ́ kóhun ni yóò mú wa tí òfin ni mo túmọ̀ pé ajẹ́pẹ́sẹ́ rẹ̀ nígbà tí mo sọ pé Allahumma albalagtu fashhad tó ìsọ́nà àdìsí mi náà pé kò sí nǹkan kan tó nǹkan orí oore tóun ò tí ì tọ́ka fún yín kò sí ìtọ́já burú tóun ò sí ní lọ́wọ́ kúrò ń bẹ̀. kódà tó yẹ kó ìmáàmù Malik rọ́ìmà ọlọ́hùn rámọ̀tà wá sí a kódà wọn náà mọ̀ sọ pé ẹni tó bá fi kankan kún ẹ̀sì ẹnìyẹn sọ pé níbi ti jàǹbá kínni ọjàǹbá sẹ́tì ọlọ́ngọba gbẹ̀rẹ̀ ilé ìlà kọ̀kọ́ ẹlẹ́mọ̀ ọ̀kẹ́ ọ̀dà ta irú dámúrọ̀ tó ń sọ bùnú sálẹ́bẹ̀ ńkọ́ káàtì ẹ̀mọ́ lọ ọ̀bẹ̀ yẹn torí pé nínú àdìsí ìdọ́mọ̀rọ̀ bùnú sálẹ́bẹ̀ torí pé ìfàǹfà tí ò ní sàǹfà ní làáfẹ́ ṣùgbọ́n ó yẹ ká mọ̀ pé pé ẹni tí yẹn máa ń ṣe èdè àó al-ilm ìpàkìmọ́ra mímọ̀ àà yẹn sọ pé ẹ tún gbìyànjú sí i torí pé ńgbà mí èmi máa sọ pé kò sí ohun tí ì pààyàn lórí béèyàn bá mú mi bó ṣe yẹ kó mu yọ pa lórí èyí tó wá mu yọ pọ̀ ló fi jẹ́ pé ìjẹkújẹ tí yẹn bá jà àbí gbọ́kú akẹ́kọ̀ọ́ ńgbà mí náà torí pé ó ti pa á lórí mi tó yẹ kí n ó ti pilẹ̀ kọ́ ló ti pilẹ̀ yọ wá bí ọmọ wa kọlọ̀ kọ́mọ́ sí bẹ́ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa àtàwa àtàwọn ẹlòmíràn látàrí báyìí wọ́n ta bá wò nísìn tí dọ́mọ̀rọ̀ yẹn nísìn ẹnìkan bẹ́ẹ̀ tó kàn pé ní bàkíyì ìyàtú bínú walid tí n bá gbàgbé ń bẹ́ẹ̀ nù hadisi dọ́mọ̀rọ̀ tí a fa wa nazahiyu inú àwọn ọ̀rọ̀ wọn àtàwọn míì tọ́jà wọn ó ní hadith inú àjàrò wọ tàdíl tàdíl kamal tó kàn sọ pé tọ́ba gbà hadith pẹ̀lú an sálù tọ́ba gbà wa pẹ̀lú pé hadasana salo eléyẹn ń bẹ́ẹ̀ nù pé kódà àwọn tó hasana rẹ̀ ó sì lọ́rọ̀ lórí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ohun tó bá tiẹ̀ jẹ́ pé tá a bá la gbà ń ti pápẹ́tọ̀ ọlá láàfin àbọ̀ wà ní azan ọ̀ni títún wo ló mú wá yàtọ̀ sí ohun tá ànẹ́bì ti sọ fún un níjọ́ tó pàdé ànẹ́bì sallallahu alaihi wasallam èèyàn ní rí alákọ̀ọ́kọ́ nìyẹn ń bẹ̀ pé ọ̀dà ọ̀ hàpí àsì ọtí láwọn mí ní hàpí ni ohun tó mú wá sallallahu alaihi wasallam náà ló tún náà ń rí pẹ̀lú báwa ṣe mọ̀ pé ilà tí ó jáde sí kọ́lá láàfin àmì mẹ́sùn gbọ́sẹ̀ mọ̀ kó mo sọ fún wa pé gbogbo ẹni tí ó bá parọ́ ní sàbọ̀fẹ́ dàda parọ́ kò sí bí àdìsí tó lọ́rọ̀ lórí tẹnu ń kùn kódà yìí tí ó bá jẹ́ pé àwọn èèyàn pọ̀ tí wọ́n sọ pé ọ̀la láàfin kódà wọ́n lè pe Yusuf lọ́kọ̀ọ́kọ́ sọ pé kọ́lá láàfin kò sẹ́nìkan ṣùgbọ́n wọ́n sì ní ádámù nẹ́kìlì láàyè dùlù alẹ́ ádámù pé wọ́n ò rí kò túmọ̀ pé nǹkan ò eléyìí báyìí wọ́n mú ọ̀rọ̀ rẹ̀ wọ́n mú ṣẹ lábẹ́ pé alukur'an ó sọ fún wa pé ọlọ́run pè wá ká mọ́ gbàwájú ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ bákan náà ká sì mọ́ gbóhùn wa borí ti ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ so eléyìí báyìí òun là kọ́kọ́ lábẹ́ wa gbé ọ̀rọ̀ wa ìṣe wa borí tọ́lọ́run àti òjíṣẹ́ rẹ̀ ní mọ́ bí táwọn èèyàn yàtọ̀rú ní àkàmẹ́ni wọ́n mọ̀ máa wọn wa tọ́mọ̀ fi kúrọ́mọ́ ọlọ́run pé dájọ́ ọ̀tọ̀ ọlọ́run ní ọlọ́run ti sọ́ọ́ nìyí bá níbi ṣe sọ́ọ́ ni tẹ́nìkan bá sọ nǹkan kan mí bẹ́ẹ̀ kọ́ bákan náà wọ́n sì máa kun àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ọmọ kun lọ́dà kó ń kálukú ọ̀rọ̀ tí kásì páyà Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n kò sí tí wọ́n bí àwọn ọ̀rọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ pa jábọ̀ fọlọ́ láti sọ fún wa náà àwa tá a jẹ́ ẹni tó jẹ́ onímọ̀ tá à ń sọ̀rọ̀ ẹ̀sìn báwa náà ká bi àwọn tó jẹ́ àwọn onímọ̀ bọ́lọ̀ sọ pé ká má bàa sìn sí ká má bàa gbáwájú Ọlọ́run níbi iṣẹ́ tá a fẹ́ ṣe afẹ́ láya ni afẹ́ abímọ ni afẹ́ ṣègbéyàwó ni gbogbo àwọn nǹkan yìí ẹ̀sìn sáà ti tọ́ka rẹ̀ fún wa ká sì rántí pé ká tó dáyé òun tá a jẹ ètò ọlọ́run ti tò síwájú káwa tá a lu àwọn nǹkan tọ́lọ́run dá ká tó dé ni kì í ṣe pé ńgbà tá a dé láti sọ fọlọ́run pé a ní ìdí omi a ní ìdí iyán a ní ìdí ìrẹsì a ní ìdí kìnìkan gbogbo àwọn nǹkan ọlọ́run ti dá ńgbọ́ parí wọn tán ló tó dá wa o bẹ́ẹ̀ náà wá ní òfin rẹ̀ ti ṣáájú síwájú ká tó dáyé nǹkan wa mú wa báwọn anabi ọlọ́run àtàwọn ọjọ́ wọn pípa àwọn sì ká ló fi jẹ́ pé ntọ́ wa kó paríparí iṣẹ́ yẹn fún òun là nẹ́bi sallallahu alayhi wa sallam. Allah subhanahu wa ta'ala suratu nahari aya ọgọ́rùn kàti márùn ọlọ́run wa sọ fún wa pé innama yaftari al-kadhiba alladhina la yu'minuna bi ayati Allah àwọn tí ò ní gbàgbọ́ nínú àwọn àrísàmì ọlọ́run ayatul kawni ni àbáwọn aya alimatulu àwọn táwọn kà nínú alukur'an àwọn ni ọlọ́run sì ni wa ulaika humul kadhibun ọlọ́run bá nírú wọn òpùrọ́ ni wọ́n. sáà sì ti bọ̀ pé àwọn àyà ti wá tọ́lọ̀ ń sẹ́bi lópùrọ̀ suratul mutaffifin ní bẹ́ẹ̀ àtàwọn súra míì ló fi jẹ́ pé ń gbà míì níwọ̀tọ̀ bá ní wọ́n fẹ́ sọ ní tọ́lọ̀ ń wí tà wí mọ́pàá yà o àwọn èèyàn ó ṣépè ṣùgbọ́n ní tọ́lọ́run ti ṣépè lé táwọn mọ̀lẹ́ka ń ṣépè torí pé ń parọ́ mọ́lọ́ ń parọ́ mọ́ nẹ́bi ṣépè tiẹ̀ ní ọ̀wà mọ̀ torí kókò sí ohun tí ó fi yàn án tọ́lọ́run fi wá tún sọ fáwọn tí wọ́n ń gbọ́rọ̀ wọn ọpọlọ wọn ìlànà ẹnìkan gba wájú tọ́lọ́run àìsàjíṣẹ́ rẹ̀ àbáwọn ọ̀dájọ́ kan pé láfimú dájọ́ báyìí wá làwọn ẹ̀fimú báyìí wá ta làwa nú ẹ̀sìn òní wà mọ̀ antum ata àtẹ̀kù nẹ̀lẹ́kùn indo pẹ̀lọ́dọ̀ tiwa nínú ẹ̀sìn ọlọ́run àbẹ́sìn ìdílé ẹnìkan láti fi bọ́ra kó nínú òdodo eléyàá mọ̀ ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ ọlọ́run sọ fún wa ó fún wa ní kìlọ̀ ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذبة ohun tẹ́ ẹ mọ̀mọ́ fẹnu yín jáná bẹ́ẹ̀ mọ̀mọ́ sọ̀rọ̀ pé eléyìí ẹ̀tọ́ ni eléyìí èèwọ̀ ni láti fi parọ́ mọ́ lọ́rùn láti tì í mà nẹ́bì lọ́rùn. tó dáhùn pé a kò tẹ̀sírí lillah ìwọ ká ṣòfin nú ẹ̀sìn ọlọ́run ọba lónìí torí pé òun lọ lẹ́sìn kì í ṣẹnìkan kódà ẹ̀sìn yìí bá a fa ìsọfún alẹ́ kan ọlọ́run torí ẹ̀rán ànábì sallallahu alayhi wa sallam ọlọ́run pé àni akíyèmù dìínà ànábì náà sì lọ́gùn rẹ̀ títí títí kódà tó o bá lọ sọ nǹkan kan tá a wí tó wí á fa kasin ọrùn rẹ làkọ̀tà àná mìíràn lèmi wàtí ànábì ọlọ́run fún wọn nìyẹn ṣùgbọ́n àwọn kankan bẹ tí ó gbọ́dọ̀ ti tún sí wa asaru kan bẹ nígbà táwọn wàhálà ń ṣẹlẹ̀ torí pé èyí mọ́ asiru ta mazhab ọ̀rọ̀ masi àbí masi àbí sáàmù pé wọn ò tí ì bí àfa wa Ibn Taymiyyah nígbà náà títí ń ṣẹlẹ̀ kódà lórí pé káwọ́ gbéra juwọ́lẹ̀ táwọn yẹn sì yinra wọn níbọn lórí ẹ̀ tó ń para wọn. kódà ní aram mímbàrí mẹ́rin níbẹ̀ màlìkíyà ó kírun Ibn Taymiyyah àwọn èèyàn màlìkíyà ó kírun ẹ̀ẹ́ eh, àǹbalì yóò kírun gbogbo àwọn ànàfíyà láwọn táwọn wàhálà kan ń ṣẹlẹ̀ wà ní wọ́n bí àwọn ọ̀dájọ́ náà àwọn tíráfíkì pé bá fi ìdájọ́ maliki so igi lè fi ti sàfi sá lè fi já ká mọ̀ pé tàmásáhàbù pé àfa wa àfa wa eléyìí náà ní mọ́pọ̀lọpọ̀ parọ́ mọ́lọ́wọ́ àtànẹ́bí àtàfà míì tí ọ̀sọ̀ nǹkan míì àbí nǹkan míì tí ọ̀sọ̀ tí wọ́n tù lódì náà ló bírú ọ̀rọ̀ pé àná in hambalu kọ́ra tí lọ́n sọ pé fàlànà tó rọ́bí tí sọ pé ibi ọlọ́nkọ́ ọmọ ọbẹ̀ tí ọba jẹ́ máṣe àbí àǹbàlí ilé náà ń bẹ nínú àwọn ọ̀rọ̀ tó ti ṣáájú. kọ́dà látara pé kámọ́bà parọ́mọ́lọ́ parọ́mọ́ níbi àbí parọ́mọ́ àwọn tí ọ̀daràn lọ́mọ mú àáfà nígbà tí àwọn èèyàn ń yẹ̀yẹ́ àwọn àhímà mẹ́rẹ̀ẹ̀rin ìmáàmù máàlìkì ni ìmáàmù ṣáfì láti pé ẹ parọ́mọ́ wọn torí látara àparọ́mọ́ ẹ parọ́mọ́ lọ́wọ́ àtànẹ́bí sallallahu alayhi wa sallam ló mú àáfà wa ibnu taymiya al-hirani tọ́pẹ́ tí wọ́n fi kọtíra tí wọ́n pè ní rọ́fọ̀ ọ̀lmẹ́lẹ́m àni àhímẹ́tìl àlẹ́m àni àhímẹ́tìl àlẹ́m àtàwọn míì torí pé àwọn ń páyà ká mọ́ parọ́ mọ́ lọ́hùn ká sì mọ́ parọ́ mọ́ kò jí sí ọlọ́hùn torí pé ọlọ́hùn bá ní iná lẹ́dínà yaftaruna alàlá ìlkẹ́dùbá la yuflihun torí pé gbẹ̀ntì máa ń parọ́ mọ́ lọ́hùn báyọ̀ lọ́hùn sọ báyọ̀ lọ́hùn nírú ẹni bẹ́ẹ̀ kò ní í jèrè kọ́lọ̀ ń jẹ gbogbo wa ó jèrè èrè ń jẹta wá sọ yìí kò ní jẹ láì kò ní jẹ láì kìyàmà wọn wá ní kódà àìní jèrè láyé yìí ó tó torí nù tí wọn téèyàn ọba ta ẹni tó gbọ́jà kalẹ̀ tí ó tà nígbà míì àmọ́ bí kanra wọn ni pé àṣírí ó tiẹ̀ tú fáwọn tí wọ́n ti wò kó ní kó lóko ògbèkùn pé ohun tá a bá ti wí fún yín náà ọmọ ọ̀sẹ̀ àwa náà ọmọ ọ̀sẹ̀ rúwa yìí bá wá padà lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam tó kéwú tó yẹ ọkà ní ha báyìí ni ẹnìyẹn yóò jìnà sí yọ ta àwọn kékeré he àwọn eléyìí so ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ wà dùn tí ọmọ bàjẹ́ pé ah lágbájá náà ìwọ náà tọ́ kọ́dà àwọn ọmọ bí ẹlòmíì á sọ tí ọmọ jésì nǹkan fẹ́ ìwọ náà tọ́ ti ní súnà yín náà ni. káwáṣe pẹ́tàlì kìyàmà torí pé táyé ìjẹ́sìn àbófò táyé ìsọ́ọ̀tì rẹ̀ hey ọmọ kéré torí pé òun nígbà tí ó dópin sọpẹ́tàlì kìyàmà ọjọ́ wo ni ọjọ́ tó pé tùjúdà fi àkúlù nafsin bima eléyìí lágbára o táwọn tó sọ yẹn nù tó ń bọ̀ pé tó àwọn alágbáyà lọ sọ wá nù ọlọ́mọ sì wá lásọ nínú kó sì já wa ní ọmọ náà ẹnì kọ̀ọ̀kan wa. látàrí báyìí gbogbo wa la ní bùkátà sí ìkóra dúró níbi ohun tọ́lọ́ ń bá fọ̀rọ̀ sí ìkóra dúró níbi ohun tá nẹ́bí sallallahu alaihi wasallam níbi tó ń bá fọ̀rọ̀ sí. tókòtà bá wò ó àwọn nǹkan táwọn yẹn ń já wọnú ẹ̀sìn pé ńgbà tí báyìí ti ṣẹlẹ̀ ńgbà tí báyìí ti ṣẹlẹ̀ ńgbà tó jẹ́ pé ìtẹ̀mítẹ́ bá kẹ̀ para tútù bí òmíì tá padà mọ́ débẹ̀ padà mọ̀ pé ah, ah, àṣẹ ilé aláǹtakùn ni àṣé ẹni tí ń pè èèyàn àtẹni wọ́n ń pè dọ́ọ̀fà tọ́ọ̀lì. wálé mọ̀tẹ́lóòbù. pété yọ kẹgbọn yẹbẹyẹbẹ ṣùgbọ́n ẹ̀kọ́ ó nípele ó sì nípele bẹ́ẹ̀ ní làlàyé ẹ̀sìn. gbogbo àwa bùkátà sì ká kóra dúró níbi àwọn ẹnu àlá allah subhanahu wa ta'ala láwọn òfin rẹ̀ àbúrò kọjá rẹ̀ wa man yata'adda òdúdàlá bọ́lọ́hùn sọ fún wọn alukurani ó promise wọn níyà bákan náà ta nabi sallallahu alayhi wa sallam ó wá ní kọ̀pamọ́ kọ̀sẹ́ni tí ó gbẹ́rù gbọ́n rí tí ó fi nǹkan míì sínú ẹ̀sìn tí ó fi lànà míì sínú ẹ̀sìn bá láti bí ọpọlọ rẹ̀ òun ni ó ní ohun tí ọmọ mú wọ́ọ̀sì láwọn tó ti ṣáájú tọ́jọ́ ó ní illa man safiha ẹni tó bá gọ̀ síra rẹ̀ gẹ́gẹ́ bí wa man yarghabu an millati Ibrahim illa man safiha nafsahu wa tagha bihi ghururuhu ó sì ohun tó sọ́ọ̀nù tó jọ kó sínà òun náà ní tẹ̀jẹ́ pé bóyá mo ti nímọ̀ àbí mi náà ti mọ̀ ọ́ sí àbí mo ti dáàkà eléyìí mọ́ kó báwọn tó bá jó mo ti gbọ́ kí ni ń gbọ́ rí àmọ́ kó bá ẹni tí ọ̀jọ́ ní kéwú ti ń gbọ́rọ̀ lẹ́nu àwọn èèyàn bákan náà ìwọ̀n tá a ṣe yín àwa náà ti gbìyànjú kéèyàn mọ máàkì ara rẹ̀ àmọ́ kó bá yín lálùkì àmọ́ tí òfin ní jẹ́ kó ṣe iṣẹ́ tó yẹ kó ṣe láyé lẹ́lòmíín náà tọ́jú olùgbọ́rọ̀ olùgbọ́rọ̀ ọlọ́run kí ni ó sì mọ sọ kọ́lá ẹlòmíín tó bá jẹ́ pé àwọn tó yẹ pé tọ̀ ohun tó wí bẹ́ẹ̀ kọ́ ẹ̀kọ́ ẹlòmíín sọ fún wọn pé ohun tí wọn ní ò lè ṣẹlẹ̀ ẹ̀ yọ́ ṣẹlẹ̀ ní mo bá àwọn kókò lè ṣe lọ́dọ̀ tí yóò ṣe lọ́dọ̀ tó wa torí pé kíni àwa ti ṣiṣẹ́ débẹ̀ ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kọ́rùn ṣẹ̀wẹ́ kọ́rùn padà sí kíni ọ̀padà parun ni ó ní ìnáma hutituhu ala ilmin indi sọfẹ́lẹ́ mi sọ pé a ṣiṣẹ́ débẹ̀ ni àwa mo bá ti fara yílẹ̀ iṣẹ́ wa ta sí ní ìjẹ ohun tí wọn sọ àlẹ́ iṣẹ́ wo kọ́lọ́mọdìṣẹ́ gbogbo wa àwa tá ń gbọ́ wa àtàwa tá ń sọ ọ́ ní wa ó di ègbé torí kò sí ohun tí jẹ́ ìmọ̀ kì í ṣe ìmọ̀ ni ohun tí ń pè èèyàn lọ bí ìgbẹ́rùgbọ́n rí ìfàwọn kẹkẹ lẹ nínú ẹsìn tá a bá sì wọn bá ohun tá nẹbi mú wa tá a kóra dúró níbẹ̀ ìyẹn lọ́n sọ fún wa pé ẹ̀yin náà ẹ ti mọ̀nà tẹ́ bá kóra dúró mi táwọn sọ̀hábà kóra dúró gẹ́gẹ́ bí hadithu tí anabi sallallahu alayhi wa sallam gbà tí ń sọ̀rọ̀ nípa iftirok pé àwùjọ ẹ̀sìn òpin nígbà kó ṣe kínníkà tánàbí wa sọ pé tọ̀ ó àwọn wo ní ọ̀là ó àwọn tó ń bá wà lórí ma ana alayhi al-yawm wa ashabi àwọn tó wà lórí ohun tèmi anabi ń ṣe lónìí nígbà pé so ẹni tó wà lórí ẹ̀ so àná fi ajẹ́ pé àwọn nǹkan tí wọ́n ń dé lẹ́yìn tí wọ́n ń dé lẹ́yìn pé báyìí bá ní sọ báyìí ǹjẹ́ ń jóná ẹ̀ lọ́hùn sẹ́nìkan ti ṣáájú practice rẹ̀ àníbi tó wá ní àtàwọn sọ̀hábà mi ábẹ́ni pé nínú àwọn sọ̀hábà náà sẹ́nìkan practice irú àgbọ́yé yẹn àbọ̀lọ́ sáfẹ́ kẹ́kẹ́ àwọn kí wọ́n kí wọ́n pò fo oríire ẹ̀san tí wọ́n fẹ́ mú dé níkẹyìn. lá kò lè rí bẹ́ẹ̀ kódà bákan náà a sì mọ̀ pé bí kówó ọ̀sẹ̀ rí nǹkan gbogbo gbà kì í ṣe bákan náà o kódà bóòrùn bá yọ nínú ìlú kan ṣoṣo níbo mi bá a mọ̀ rí tó òrùn ọ̀yọ́ ń bì òjò ó sì mọ ọ̀rọ̀ ń bì kẹ́tọ́ òrùn ní sí mbẹ̀ lọ́sí jẹ́ kí ń gbà mí ká fẹ́ fi àpẹẹrẹ ohun tí ń bẹ láyé nígbà míì àyè mọ̀ pé bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ èèyàn mọ̀ pé ah, ah kò tẹ́rì ó ní tó ń pè ní ọ̀nà tó ń fi ṣe istidlal ìmá pẹ̀lú aya al-Qur'an àbí àwọn tó jẹ́ àmì ọlọ́run tí ń bẹ láyé tá a sì ní fi wéra wọn. lábẹ́ báyìí a ní ìdíkà kóra dúró níbi tọ́lọ́run ọba tọ́gbẹ́sìn rẹ̀ sí fún wa àtà níbi sallallahu alaihi wasallam tọ́lọ́run rẹ̀ sí wa tọ́lọ́run sọ fún wa pé òun ní káṣe kínní ká tẹ̀lé lára rẹ̀ làríkọ̀sí dáadáa wà. tá a sì ti mọ̀ nísìn pé mẹ́rẹ̀kẹ́ bá lóun mú ọ̀dà kódà ká sọ pé àgbà yẹn torí pé nínú àkìtìláàfù tí ó lè parẹ́ náà làwọn nǹkan yẹn ara torí pé táyé òfin parẹ́ gbogbo òòlù jẹ́ mùsùlùmí gbogbo òsèlè jẹ́ mùsùlùmí náà tán kọjá pé gbogbo anáà láàrẹ̀ dìpa afẹ́ tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam tẹ́fà níbi sọ pé àwọn tó ní àwọn fírikọ̀ kan o wọ́n kọ́ jìyà wọ́n bá tiẹ̀ wọ́n náà tó fi pa àwọn kan ọlọ́mọ wa fà wa àti wọ́ àtàwọn mọ́fi wá sínú tí ọ̀wọ́ náà lọ́njọ́ gbowó wà lìjẹ́nà à ń sàdúrà yìí ni torí pé kábẹ́ lọ́hùn ara àjọsìn ni ṣùgbọ́n lọ́hùn inú ètò rẹ̀ òun náà ni pé ọ̀fàríkún fìlìjẹ́nà ọ̀fàríkún fìsẹ̀yìn kọ́lọ́mọ́jà wa ọ̀bẹ́ńbẹ́ àtàwọn àtàwọn ẹni wa káwá wò nínú àwọn èèyàn láyé kódà ó wúlò fáwa náà tó bá ti ń fi ọ́ pé a ah, ṣé ohun tó sásọ náà ni wọ́n mọ̀ sí ohun tó lọ́mọ̀ sí náà ni wọ́n ní tó bá gbọ́ lárúbá o lè ha ohun tí a fẹ́ kà yìí ẹnìkan nífẹ̀ẹ́ ẹnìkan débi pé àwa ah, ni ah, ìfẹ́ rẹ̀ tóun ní ibi ọba wà ibi ọba dúró sí lòun ó dúró sí òun ò ní gbáwájú rẹ̀ òun ò ní kẹ́yìn rẹ̀ títí ó ń túnlọ̀ ń túmọ̀ pé àwa ní tó bá ní báyìí lọ́mọ ṣe tiẹ̀ pé èmi ò ní pé sanabi nǹkan a sọ̀rọ̀ pé tọ̀rí kọ̀tún fi dín kẹlìmà yẹn ká sọ ẹni wá sọ fún ẹni à wà kọ́fà la àwa bí àìsù à ń tàfàlẹ̀ ìzàlẹ̀ mùtàkàkàrò àníwò wàlà mùtàkọ́dàmù. ìsọ̀ tó mọ̀ pé àwa náà bá ní a sẹ́yìn ò ní ju bí tẹ́ wáyé lọ́nbi tá nẹ́bí sẹ́yìn náà lẹ́fẹ́ dúró sí àtọ̀kùtò pàdánù náà sọ pé man kana alama anna alayhi al-yawm wa asahabi a máa sọ pé à ah, ìwà nẹ́bì sallallahu alayhi wa sallam ìfẹ́ rẹ ìfẹ́ tẹ̀lé rẹ ìfẹ́ súnnà rẹ lọ́dà wa dúró ta fi la àní ṣe lé lórí rẹ̀ a sì ní ṣe kó ṣe kí ni kó dí torí pọ̀ náà sọ fún wa náà pé kọ́rìbù wàṣàdìdú àní jẹ́gọ́lì fi hakik aw fi dín wàjẹ́ fi ànú àwọn ẹ̀tọ́ bá jẹ́ kútọ̀ bá ṣe ṣe yìí pé súnà ànẹ́bí sallallahu ìtẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ìfẹ́ rẹ̀ wàkọ́fà lẹ́ àwa bí haisu àǹtàfàlẹ̀ ìzàlì mùtàkàkàrò àníwòwàlà mùtàkọ̀dàmù. wàkọ́fà lẹ́ àwa bí wàkọ́fà lẹ́ àwa bí ìfẹ́ ìfẹ́ ìtẹ̀lé ẹ̀sìn ìtẹ̀lé ọlọ́run tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam àlè ìtìbá àtọ́lọ́run ó bẹ̀rẹ̀ lọ́wọ́ wa tọ́n bá ti ń bi ọ́ pẹ́kẹ́lẹ́ tó fi ṣe bó ṣe ṣe yìí tí wọ́n bá wa ṣe léyìí táwa ní báyà nẹ́bí tún mú wá fún wa àbí kìnnìkà bá tún wò kọ́ da tó jẹ́ pa nẹ́bí ó sọ fún wa bẹ́ẹ̀ sábẹ́ kìnnìkà ó sọ fún wa bẹ́ẹ̀ àbẹ́nìkà báwọn àhímà mẹ́rẹ̀ẹ̀rin àtàwọn yòókù wọn tọ́da sọ pé èsì mẹ́rin yẹn àwọn sọ pé ah èyí tó dá wa lójú sàṣìmọ̀ pé iyè méjì kò lè ti àmọ̀dájú ṣubú ẹ pé wà kọ́fà lẹ́ àwa bí haisu àǹtàfà lẹ́ ìsàlẹ̀ ìtẹ̀lé rẹ̀ ló kó mi dúró níbi ọba ti wà lèmi ní ọwà ọwọ́ á sí fún mi mutaharun anihu wàlẹ̀ mutakọ̀dámù pé ń wàá fà sẹ́yìn àbí wàá gbàwájú wà nẹ́bì ló fi ẹ pé ó sì déédéé ọ̀rọ̀ yorùbá náà kí màmá bá sún síwájú màá sí kí ni. màá yà sún síwájú. bí màmá bá fà sẹ́yìn. màá fà sẹ́yìn <laughs> sotí ẹ̀yin kẹ mọ ọkọlọkọ mọ kọ lórí. bẹ́ẹ̀ni bá dẹbi bá gbọtun lọ báyìí. tọ́ bá gbọtun lọ ẹlòmíì ó gòsì lọ. kódà àwọn tẹ́lẹ̀ fi ń ṣe gan nígbà tí ń kọrin ní gẹ́gẹ́ fúnra rẹ ìtakò ànẹ́bì sallallahu alaihi wasallam ó túmọ̀ pé ìlọ̀ túmọ̀ pé wà kọ́ falẹ̀ àwa bí àìsàn àǹtàfàlẹ̀ ìsàlẹ̀ mọ̀tàkàrò àníwò wà láàmùtàkọ́dám. yọmọ túmọ̀ pé à ń bẹ afẹ́ wà nípò pé mankana ala wa eléyìí torí pé nígbà míì ń tẹ́lómi ìfẹ́ ni pé sáàmọ̀ dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ àmọ̀ dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n alhamdu bil ma'ruf wa nahyu anil munkar inú sẹ́ta àgbà ni ló fi jẹ́ pé kódà àwọn tí wọ́n rú sọ yẹn àwọn ni wọ́n mọ́ lọ́ta jù lẹ́yìn tí máa ń jowú pé ha mọ́sẹ̀ bọ̀ pẹ̀lú ọlọ́run wọ́n pè ń lẹ́yìn ọlọ́run ẹni bá sì gbókùn nínú rẹ̀ eléyìí ni ọjọba lórí wọn ó pè ọ ló kọtọ jẹ àwọn tó wájà wọn yìí nàní táwọn ti gbarú rẹ tí wọn tẹ pé rú rẹ ti ṣẹlẹ̀ sí wọn ọdà ká wo ọkàn náà wọn àfa wa tabala àfa wa kìí pa àfa tíyẹn tẹtíyà níwájú ẹ nítorí wọn rẹ pé àfa ẹsìn gbogbo àwọn sọhábà pátá kọ́dà ẹni pé àwọn mẹ́wọ́ pé ilé kéwà àgbà ilé kéwà nẹ́bí sallallahu alaihi wasallam ni àfa yìí nígbà tí ń kéwọ́ nílùú Mẹ́kà sàtìmọ̀ pé tọ̀ ọlọ́run kò túbọ̀ sàlékún lílọ ilé rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa kárí jọ sèse ń bẹ̀ kọ́lọ̀ kó sì tọwọ́ bá àwọn tó ti lọ ọlọ́mọ jọ bàjẹ́ mọ̀jẹ̀ wọn hùwà tí ó fi ṣe kíni tí ó fi bàjẹ́ tí wọn ò fi ní jàlá jì mọ́tí mọ́ra wọn ò fi ní jàtọ̀ gbogbo wa tá ń gbọ́ wa àtàwa náà lára haram ẹ̀mọ̀ pé látàtijọ́ wa ẹ̀mọ̀ kéwu lọ ni nǹkan kò ti lásìkò ọ̀kẹ́ nínú àwọn àfa yìí ọwọ́ á jẹ́ ẹni tóun náà ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àfa kan ṣùgbọ́n torí ká sọ pé nǹkan kẹ́ ti pẹ́ páwọn yẹn ń bẹ lórí rẹ̀ so bí nǹkan bá ṣe pẹ́ tó òun kọ́ ni mọ́ sọ ọ́ dọ̀nà pé ọjọ́ ti lọ lórí ẹ̀ tí wọ́n ti ń ṣe é bọ̀ wá kìí sòun ni ni ó sọ di ọ̀nà kí láàfi mọ̀ ni pé ẹ̀rí ni mo sọ nǹkan táwọn yẹn ti pẹ́ lórí ẹ̀ di ọ̀nà ọ̀dà káwò nílẹ̀ yorùbá àìmọye nǹkan tó jẹ́ nǹkan ní islam tá a gbọ́ rí sọ́gbìlá pé àwọn àbá kan ti pẹ́ lórí ẹ̀ sínú ìlànà ọba lọ tó jẹ́ pàdó àti wọn náà ni pé ọlọ́run kó sì kí ni kọ́ pa náà adẹ́bọ̀rẹ́ sì gbé súnà anabi sallallahu alayhi wa sallam kó gbé ga torí pé wọ́n lá ẹ̀tọ́ dáńjọ́ wọn sọ àwọn nǹkan yẹn àfa ìgbà tó wá wà ní helcor kẹ́nu àwọn àfa wọn tẹ́kọ̀ wo pé àfa yìí àá ọlọ́run fún un nímọ̀ ó sì ní làákàyè ṣùgbọ́n nù ṣe tó ti gbajúmọ̀ ni pé wàkàní àṣà sheikh àfa yẹn nígbà tó bá ti parí ẹ̀kọ́ rẹ̀ bóyá pẹ́lú mi nígbà tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ torí pé èèyàn mọ̀ sí dìfà fún un ń sin gbà mí kó tó wẹ̀rì yọ ọkọ pe ọ̀kan náà tó ti kú pé lágbájá wa múnẹ̀ lọ́wọ́ wá fún mi nígbà tó ti ráwọn kẹtọ́ ń ṣe bẹ́ẹ̀ ṣáájú èrè mu wá fún mi ẹlẹ́mi ọ̀sán bẹ̀rẹ̀ yọ̀sán ní parí ilé yẹn náà ti pẹ́ ó ti pẹ́ táwọn yẹn ti ń ṣe bẹ́ẹ̀ ọ̀nà tó ń kálukú fi ń ṣe bẹ́ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ló fi jẹ́ pé àbọ̀dọ̀ gbáwájú ọlọ́run sàkúngbà tá a bá ti fẹ́ sọ̀rọ̀ ìgbáwájú ọlọ́run ni ká sọ nǹkan míì torí pàdé fífún tá a bá ti fẹ́ bẹ̀rẹ̀ ká bẹ̀rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú bísímìlá tá a bá sì parí ọ̀rọ̀ yẹn tá a wà ní jòkó ẹni ìjòkó tá a bá parí kíláàsì wọn pe kíni kẹ́ni kàfárà tó dùnú ìbẹ́nu isnu muslim kàfárà tó dùnú majalis tó bá yẹ o ti fẹnu kọ wíwí kú wíyí owó rẹ kírin tó bá fẹ́ dìde pé ọlọ́run dá yàbọ̀ so subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik kódà tí wọ́n mú àyàwó fún àfa wa Sam'ani inú kìíní wọn kọ́ ọlọ́run wa sabbi bihamdi rabbika qabla an takum ẹ̀ ìnà takum tọ́lọ̀ sọ yẹn wọ́n ní àyà yẹn pé wọ́n ń lọ sí dídì hadith yẹn pé ṣàfọ̀mọ́ kọ ọlọ́run ọba rẹ̀ nígbà tó o sí kíni tó o dìde àbọ̀fẹ́ dìde. àfáà yìí ọmọ kí òye wá rí i pé à ah, tó bá ti parí ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ tí ó fi sọ ya Ka'bata Allah mo pè wọ mo pè wọ ìgbáwájú òjíṣẹ́ rẹ̀ ní ti fòfin kalẹ̀ sọ̀rọ̀ parí ọ̀rọ̀ ah. ló fi túmọ̀ wọn tèèyàn á lẹ́kọ̀ọ́ á ti á lẹ́kọ̀ọ́ ah, ó ti wá pẹ́ tẹ́ni yìí ń ṣe bẹ́ẹ̀ afa yìí wá tètè délé ẹ̀kọ́ lọ́jọ́ kan ọmọ kéwù yẹn ó ti délé ẹ̀kọ́ lọ́dọ̀ afa rẹ̀ síwájú káwọn ọmọ kéwù yòókù tó dé síwájú kí ni mo pé káwọn ọmọ kéwù yòókù tó dé bí ọ̀rọ̀ máàmù Ṣáfi'í nù díwà tí wọ́n ṣe ní síbà sọ́dọ̀ wọn tó ń tàgà mẹ́ta ní ibi nushika fi infiradi wajannibni nasihata fil jama'a fa inna nusha bayna an-nasi naw'un min at-tawbihi la ardu istima'a torí wàá sí gbangbangba mi bí ibẹ̀ sẹ́ni kábíyèrè ṣe ó lè mọ́ sáǹfà ń tẹ́ pé yọ̀tọ̀ lé ẹnìyẹn kún tí ò ní jẹ́ ọgbọ́n ni lọ́kọ̀ lọ bá pásánà pé tọ̀ ẹ̀dàkùn mọ́lá kejì kẹ́ni wọ́n fẹ́ pèyìn sí ni yọ gbọ́ yọ̀tọ̀ dúpẹ́ kódà gbangba tí wọ́n fẹ́ ṣe tẹ́lẹ̀ ojú náà padà sọ fún wọn pé kódà lágbájá ló tún mi ṣe lórí rẹ̀ ọ padà má gbọ́ pé lágbájá lè lẹ́wà bá òun sọ̀rọ̀ kákẹ́kọ̀ọ́ rẹ̀ gbogbo àtàbájá ọ̀tá ń pèyìn sẹ́sìn náà ṣùgbọ́n lómi ò ní gbọ́ àtọ̀lọ̀ báńkì ní àti so náà àfa ọmọ kí wa lọ bá àfa ṣùgbọ́n káwọn ọmọ kí yòókù tó dé ọwá ni òun fẹ́ àwọn koran tóun ti ń ka tóun ti ń ha òun fẹ́ kà pé láti pé kẹ́ bóun sì tẹ̀sí híhù rẹ̀ pé ibi tóun bá kù sí báyà òun ṣe mistake fakọ́ra alẹ́ surata Quraish afáwa ka suratu Quraish lihila fi Quraish ní wọn kà nígbà tó débi àyà tí Allah subhanahu wa ta'ala tó ti sọ pé faliya'budu rabba hadhal bayt ọmọ kí òyìnbá ní faliya'budu hadhal bayt ẹ̀yà ọmọ jọ́sìn fún léyìí o. àfààní wọ́n mistake ọ̀tọ̀ ni fàlìyà àbúdó azalibẹ́yìt ẹ̀yà àmọ́ jọ́sìn fúnlẹ̀ yìí o àfààní àṣìṣe kọ́rẹ́jì ọ̀gọ́ mistake ni ọmọ kí o tún fàlìyà àbúdó azalibẹ́yìt àfààtún ni a ní mistake ló ń ṣe ọwọ́ ni ah. àfààní kí ló tó fi repeat the same mistake bẹ́ẹ̀ yẹn rí ọwọ́ ni a àfààní dákun faqad tahsartu bik lára yín mo ti kó o ti yé ẹ̀wọ̀n tẹ̀yìn máa ń bá rìn tọ́ba máa ń gbọ́ kúgbọ́ ọmọ jẹ́ níjọ́ mọ̀ kù sọ tí kò sí ní tí ọbẹ̀ lẹ́kọ̀ọ́ rẹ tọ́ba ń kẹ́kà kó kà ọmọ sí kíni ọwa ni so ó ní lára yín mo ti ní nǹkan yìí ti má mi lára ni mo ti kópa mo ti fara káásá ah àfààní ajíìbù wa máa dẹ́ẹ̀ kult ah ọ sọpráìsì mi kí ni tó ń sọ yìí kí lára ti mi sẹ́ni nǹkan kúrò àwọn bẹ́ẹ̀ ni ó ní torí pé ńgbà tẹ́ bá ti fẹ́ dìde àti kàábàlà kọjú dà yìí ń tẹ́ ẹ mọ́ sọ ni pé yà káàbẹ̀tẹ̀ lọ́ wọ káàbà ọlọ́run àfàǹtọ́ jẹ́nìyàn náà fún mi rọ́fà lè yáàbùdú azal bait torí pé ká pé ògiri káàbà ọlọ́run ni wọ́n ní ká ṣe kí ni ká pè bí ìbéèrè sẹ́nìkẹ́ ẹni tó pè tó béèrè béèrè yòrò pé yóò ti mọ jẹ́ dáhùn pé ọ̀nà ẹnikẹ́ni tá a bá ń ṣe àtàwọn fúlára káàbà ìbọ̀ là ń ṣe kò gbádùn ni o à ń ṣe jọ̀sìn torí pé ọlọ́run la ṣe kí ni tọ́pàṣẹ là ń ṣe sẹ́yìn fún gẹ́gẹ́ bí ìgbà tí ádámù táwọn aláwọ̀ sàjẹ́dàlẹ̀ amúrèlè amírì òtí àṣẹ ń tọ́pàṣẹ là ń torí ẹ̀kẹ́ náà ní orin kẹtẹmẹtẹ ọmọ ọkọ náà pé ilé iná hajj tó ńlá libéyìí ti ń bá ní iná hù so látàrí báyìí afáwa ni a ń tọ́ sọ yìí ó ní akọlọ́tù gọ́ìrì fíhì min dúni riwayatin wastaghfirullah min dhalik mọ́ kọ́ sí àwọn èèyàn tí wọ́n ti pẹ́ tí wọ́n ti mọ́ sí bẹ́ẹ̀ ni táwọn èèyàn tí wọ́n ti bẹ́ẹ̀ ti pẹ́ afáwa sọ pé súnmọ́ afáwa sọ pé sayakunu laka ah bọ́lọ́hún ṣe sí ọ yìí àti so ó ní fújọ tó da nínú ẹ̀sìn yìí ṣùgbọ́n o àlẹ́ yìí kàbí tahammul wa sabr ní àfaradà àti sùúrù o ló fi jẹ́ pé ńgbà tá a fa ni ọkọ̀ náà àwọn tọkọ̀ ọkọ̀ kọ̀ wáyé lóla arúgbá ní àwọn afẹ́sí dáwà o ìpè tọ̀ ẹ̀ ó nímọ̀ bàbá nímọ̀ yẹn ọmọ fi ṣiṣẹ́ ọmọ wàdá àwàtú ilé ọmọ pe àwọn èèyàn sí ọ̀sọ́bùrù àlà àzà ọ̀tọ̀ máa ti sùúrù lórí sùtá tí wọ́n bá fi ń kí wọn lórí rẹ̀ gbogbo nǹkan wà sọ́nbẹ̀ kí ló kọ àfa yẹn muhammadu bun abdulwahab lọ́hùn rahmatan wa sa. alhamdulilayi rabbil alamin pẹ̀lú àánú ọlọ́run ọba àlekè ọlá eléyìí ní ìkéde tí a ní fún wa pé ní ọjọ́ sunday tí ń bọ̀ wáyé ní aago mẹ́wàá àárọ̀ nínú ọgbà iléèwé ansorudin high school sango ní ìlú saki ibẹ̀ ni wá sí ìta gbangba yóò ti wáyé ní aago mẹ́wàá tí ọ̀kan ní ara àwọn ostaz wa ostaz ibn rọ́ọ̀jì tí wọ́n bọ̀ wá bá wa ní àlejò kọ́lọ́mù bá àlekọ́lá kó fi dídé wọn kó fi pọ́n ìsìláàmù lé òṣùṣàn kọ́lọ́mù bá àlekọ́lá fi pọ́n gbogbo àwọn mùsùlùmí ìlú sakile ọ̀làtìtóbi àìníkù ọlọ́mù bá àlekọ́lá ní aago mẹ́wàá àárọ̀ nílé ìwé ansordin high school bákan náà àsìkò àwọn sọ̀làwátù wa ní kíkí òun náà ni pé sọ̀làtù súbì aago mẹ́fà ó kọjá ìṣẹ́jú márùn-ún ó kọjá ìṣẹ́jú mẹ́wàá ó ti tó kí ni gbogbo àwọn gbàhùn ni sọ̀làtù zohori aago kan kọjá ìṣẹ́jú mẹ́wàá bákan náà ni sọ̀làtù asr òun ti tó kí láti aago mẹ́rin ó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nígbà tí magrib wọ́n jẹ ní kété tóòrùn bá ti ń wọ̀ ìṣáì gbàtà kí magrib yẹn á fi wákàtí kan kún lẹ́yìn ni á fi mọ kí ìṣáì lọ látàsìkò yìí lọ ó lè jù bẹ́ẹ̀ lọ o ìṣáì jẹ ṣùgbọ́n bó ṣe rí nù lábàlẹ́ yìí pé ṣubú six oh five six ten zohori one ten bákan náà ni pé asiri four twenty five magrib òun náà ni pé nígbà tí sunset ni àwọn olóyìnbó wọn ń gbò nígbà tó ń gbà ti wọ̀ bákan náà ni pé lẹ́yìn wàá gbà náà one hour to iṣẹ́ àì nígbà yẹn kọ́lọ́mù balẹ̀ fọlá kó ṣe ní rọrùn. mo ní mò ń láhàn sọ̀sọ́ àti kátó wọlé tó ara àwọn tí wọ́n pè tí lẹ́sìn sí pé ah, àsìkò yẹn tó tẹ́ bá lọ́ọ̀rì láì lórí àwọn application orí kìíní ẹ̀ pé fajiri time tí ó gbé wa ó lè jìnnà bíi twenty àbí twenty five minutes gan sí gan ṣùgbọ́n ohun tẹ́ study ni pé tẹ́ bá kírun yẹn tán ni pé sàárì ní ń bó nírú ìgbà tó yí application lè gbé wa fún wa àsìkò sọ láti gẹ́gẹ́ kọ́ ni ìgbà yẹn ọ̀jẹ́ torí pé àbọ̀dọ̀ kásùbà àtàn káwá jẹ́ pé àtọ̀tẹ́ wọn tán ní pé ta ní ń lọ ní tó kún ó bo ilẹ̀ kódà tó bá jẹ́ pé ẹni tó bá jẹ́ pé lọ́dọ̀ ti wọn kìrá ìmáàmù wọn ń kírun tẹ́lẹ̀ mílíọ̀nù twenty minutes àwọn bòmí bẹ̀ tó ṣe bẹ́ẹ̀ ọ̀sá burúkú wọn bẹ̀rẹ̀ ní six. bí ẹ bá ṣe jẹ́ pé ìmáàmù yín bá ṣe rí lẹ́ẹ̀fì consider pé gbàwọ́ là ń parí rẹ̀ sí even ro àwọn zoro náà kì í ṣe kọ́wáyà pé exact time tó wọlé ni at adjustment yìí pé so ní ìwojú ọjọ́ kì í ṣe pé application ni à ń rí láì lé lórí tá sèkítọ́rọ́ pé àwọn á ti ń sa àwọn. jazakumullahu khairan kọ́lọ́mù balẹ̀ kọ́lá kó gbà níjọsìn àwọn tí a bá ní ìbéèrè kan àbí kejì lórí nọ́mbà tí a ti mọ̀ zero nine zero seven seven seven one one eight eight one nígbà tá a sì wà lórí ètò tí a bá jáde tán nọ́mbà àlèhùdà zero eight one eight seven nine nine six one eight nine zero eight one eight seven nine nine six one eight nine nígbà tá a bá kò lórí afẹ́fẹ́ ṣùgbọ́n nígbà tá a sì wà ní stúdíò báyìí zero nine zero seven seven seven one one eight eight one náà a sì retí pé àwọn èèyàn wá nílé náà ẹ ti wà pẹ̀lú wa. naam. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ìbéèrè yìí. naam. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. orúkọ yín bí dájú ń pè. abdulsalam láti èkìtì. naam ìbéèrè yìí ìbéèrè mi ni pé kí ni ìdájọ́ ìsìmùnáwò fún student tí. ìsìmùnáwò ẹ sọ tún ìsìmùnáwò wọn ní kí ni ìdájọ́ masturbation kéèyàn mọ pé àtọ̀jáde lára rẹ̀ lábẹ́ àyà torí pé ànímọ́rọ̀ àwọn fòkàn wà tó ń fi sọ ìmọ̀ hànra wọn kọ́tà án àyà lábẹ́ àyà pé wà máa ní bùtọ́kọ̀ gẹ́gẹ́rà ọ̀gá àlìkà fáwọlẹ́ àìkà ọmọlẹ àdúr iná suratul mu'minun ọlọ́run sọ fún wa pé ilé aláṣọwájì so ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ so nínú àwọn tí ń ta ẹnu àlà ọ̀nà tọ́lọ́run ní kátó ọmọ fi jáde lára wa ni so èèwọ̀ ni bó ti jẹ́ nìyẹn. naam. wa aleykum salaam wa rahmatulah wa barakatu. naam. آمين أتينا وأنتم وجزاكم الله خيرا نعم nígbà tí a sì láǹfààní àti gba ìpè ẹyọkan sí pẹ̀lú àánú Ọlọ́run náà naam kakó lẹgbẹẹ rédíò wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ẹ dákun ọdún kakó lẹgbẹẹ. orúkọ mi kájà aláwọ láti ẹsẹ kẹrin. naam. àwọn agbàdúrà wa. àmín. ìbéèrè mi ni pé tí bí àpẹẹrẹ tá a bá fẹ́ pe kọ́ọ̀lù nísìnyí bí ẹ lọ fún àlẹ́gbẹ̀ẹ́ tó sálámọ̀ sí ẹni tó ń pè lọ́wọ́ ìjẹ́ táwa tá a wà nítòsí ẹ̀ tá a bá dá òjò jẹ́sẹ̀. ẹni tí a pè alákọ̀ọ́kọ́ ni pé àìkọ́tí mẹ́mẹ́ ni pé àwa tá a bá pè yàn àwa là ń kẹlẹ̀kùn rẹ̀ àwa ló yẹ ká sálámọ̀ sí ẹni tá à ń pè téèyàn bá pè mí wọlé ní sọ bá pè wá wọlé nísìn àwọn kan ṣe naam ni pé a rètí pé òun ni kọ́ sálámù torí pé òun ní kànlẹ̀kùn ẹnìyẹn nínú tí ń bẹ nínú àdábòlù àti ẹ̀kọ́ fóònù nìyẹn ṣùgbọ́n ní ta wá pè ń tó pè wá àbáwá la pé ẹnìyẹn nìkan là ń bá là ń sálámù sí àfi tó pé ẹnìyẹn bá sọ pé bá ń sálámù sí lágbájá náà kí naam salaamaleykum. waaleykum salaam wa rahmatulah. ọmọ ilé alẹ́ ń sọ̀rọ̀ láti Ṣakí. ìbéèrè yìí ta. ẹ̀dọ́gbọ̀n bá ṣàlàyé nípa ìdí ṣíṣe nípa pé tí. naam ohun tẹ sọ. ohun ọmọ rẹ ni àbí ọmọlẹ́ lè mú ọ̀rẹ́ láti lọ sọ̀rọ̀ ìyàwó. naam ipe ṣe ọmọlẹ́ ṣe kó mú òbí rẹ̀ àbí ó lè mú ọ̀rẹ́ lásán so kò séyìí tí tí ó lè ṣe gẹ́gẹ́ bí hadith bẹ́ẹ̀ ní lọ bá nẹ́bì so wọ́n ní kò sí pàṣẹ pé ọmọ nìkan lọ tọ́ba lọ tọrọ akẹ́fẹ́ mọ òbí rẹ̀ tó gánà bìsẹ̀ ní ká mọ ìdílé tọ́kí àwọn àbára lọ́ba tẹ̀lé lọ àbí wọ́n ní kí àwọn ọ̀rẹ́ tẹ̀lé lọ tábà tí mo pẹ́ ń ni kò sí ohun tó méjèèjì la lè ṣe ní ṣókí tọ́ba dìgbà mi tá à ń sọ̀rọ̀ nípa nìka àbáwọn afá mi. ti ọjọ́ mẹ́jọ tí a tún mọ pàdé ká mọ́ gbàgbé wá síta gbangba ta ní ẹ̀wà yìí ní ọ̀túnla ní àzọ́rin high school nílùú Ṣakí ní aago mẹ́wàá àárọ̀ kọ́nà bàlíkàlà kò sí nírọ̀rùn èmi ọmọ ìyá yìí àwọn ọmọ ìyá méjì là ń sọ pé subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh